yóò wà nínú ẹ̀wọ̀n yóò sì wà níta. yóò wà nínú ẹ̀wọ̀n yóò sì wà níta. bàbá wa Sheikh Murtado. bàbá wa Sheikh Murtado. Abdulsalam. Abdulsalam. bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́. Adio. pẹ̀lú bàbá wa Mudaffir Abdulsalam. pẹ̀lú bàbá wa Mudaffir Abdulsalam. al-imam ní ìlú ìbàdàn yìí tímọ́tímọ́ alájọṣe púpọ̀ ni wọ́n jẹ́ pẹ̀lú bàbá wa sheik adam abdullahi al-ilori bàbá wa sheik muhammadu sauban wọn làwọn bá wọn bẹ́ẹ̀ ni. orí bẹ́ẹ̀ náà ni wọ́n wà. bàbá wa sheik adam. Abdullahi Al-Ilori. wọ́n ṣàìgbé Ìbàdàn dàgbà sí Ìbàdàn. wọ́n ṣàìgbé Ìbàdàn dàgbà sí Ìbàdàn. kan tó lọ sẹ́kọ̀ọ́. kan tó di pé wọ́n lọ sẹ́kọ̀ọ́. wọ́n lọ Èkó náà wọn ò fìbàdàn lẹ̀. wọ́n lọ Èkó náà Sheikh Adamu ò fìbàdàn lẹ̀. ìta ìta bọ́ ta tá ó ṣe ìlú bẹ́ẹ̀ tá a jọ kó rí wípé ọ̀rẹ́ tí má pẹ̀lú bàbá Mudassir ni n tá a gbọ́ tá a sì rí bẹ́ẹ̀ náà ni pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni baba Sheikh Adam àti baba wa mudafir ọ̀tún nípìlẹ̀. ọ̀tún nípìlẹ̀. àlàáfíà náà nípìlẹ̀. àlàáfíà náà nípìlẹ̀. nínú mọ̀ nínú ẹ̀sìn. nínú mọ̀ nínú ẹ̀sìn. àwọn náà tún wá sọ ìpìlẹ̀ náà di ọ̀tún. àwọn náà tún wá sọ ìpìlẹ̀ náà di ọ̀tún. ó jẹ́ kí àjọṣe àtàgbọ́yé ó wá jẹ́ kí àjọṣe àti àgbọ́yé kó wà kó wà èyí tó wá ní ọmọ rere fún àwùjọ àti ẹ̀sìn. eléyìí tó wá ní ọmọ rere fún àwùjọ àti ẹ̀sìn wa yìí. ara ọmọ rere fún ẹ̀sìn àti àwùjọ náà ni èrò máa hàn jù. ara ọmọ rere fún àwùjọ àti fún ẹ̀sìn òun náà wá ní irú mahadu táwa ń bẹ yìí. àti ti mọ̀lá náà àlùmọ́ mọ̀lá bẹ́ẹ̀ àti tí bàbá wa Maulana Mudaffir àwọn náà nílé kéwú wọ́n sì lórúkọ dáadáa orí ẹ̀ náà làwa bá gbogbo àwọn bàbá bà wọ̀nyí. èyí tí bàbá wa ṣe lágége. èyí tí bàbá Adam Abdullahi Al-Ilory táwọn náà ṣe lágége. nígbà tí wọ́n ń sọ̀tàn bí wọ́n ṣe bẹ̀rẹ̀. aláàrò pé bóyá bá dàn àbí kú wọ́n ní èrò àwọn ni pé bóyá Ìbàdàn ni káwọn dá sí àbíbàdàn àbẹ́kò bàtà wọn wá gbé yẹ̀ wò. ìsàhárà gbèjáde pé méjèèjì náà ló dá. ọwọ́ fi hàn pé méjèèjì àti Ìbàdàn àtẹ̀kọ́ kò sílẹ̀ tí ò dánú ẹ̀. ṣùgbọ́n Èkó làwọn lò gbẹ̀yìn tí ìrònú àti ṣe markaz tó fi bẹ̀rẹ̀. àmọ́ Èkó làwọn lò gbẹ̀yìn tí ìròrí àti ṣe markaz tó fi wá bẹ̀rẹ̀. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ kó tó wá lọ abẹ́òkúta. kó tó wá lọ sábẹ́òkúta. bàtàbẹ́òkúta rí bó ti rí. nígbà tábẹ́òkúta rí bó ti rí. bọ́lá àbá gbé lọ. bọ́lá àbá lọ. ìbàdàn abẹ́kọ. ìbàdàn abẹ́kọ. ó dà pé èkó la ti wá sábẹ́òkúta. ó dà pé èkó la ti wá sábẹ́òkúta. ẹ jẹ́ kúkú máa padà lọ sẹ́kọ̀ọ́ àwọn bàbá wa méjèèjì tá a sọ yìí. àwọn bàbá wa méjèèjì tá a sọ yìí. àti bàbá wa. bàbá wa Sheikh Mudaffir àti bàbá wa Sheikh Ahmad àti bàbá wa Abdulsalam Murtado Abdulsalam gbogbo wọn kọ anabi náà ni wọn jẹ. gbogbo wọn kọ anabi náà ni wọn jẹ. Ahmad Rufai Okeare. Ahmad Rufai Okeare. baba wa Murtado Abdulsalam. baba wa Murtado Abdulsalam. baba wa Mudafir Abdulsalam. baba wa Mudafir Abdulsalam. ẹ yọrọ pé baba Okeare dàgbà bàbá wa òkè ààrẹ àwọn jágbà. bàbá wa mùdásírì wọn tún jágbà náà. àwọn bàbá wa mùdásírì àwọn náà tún jágbà náà. kí àwọn bàbá wa mùrùtádà ó tó tẹ̀lé. káwọn bàbá wa mùrùtádà ó tó tẹ̀lé wọn. àmọ́ àgbà irọ́ náà la lè kà wọ́n. àmọ́ àgbà irọ́ náà la lè kà wọ́n sí. ìyàtọ̀ díẹ̀ díẹ̀. ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ló wà láàrin wọn. bàbá wa Sheikh Adam. bàbá wa Sheikh Adam àwọn bàbá yìí àtàwọn ẹlòmíì. wọ́n rí i pé àwọn bàbá yìí àtàwọn ẹlòmíì náà tí wọ́n jọ rú wọn. àwọn bàbá bàbá sùnú. sùnú. àwọn bàbá wa alága. àwọn bàbá wa alága. aláka. aláka. àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀. àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀. lábẹ́ yẹ pé ìlú ìbàdàn ìlú ẹ̀sìn ìlú àwọn àfáà ni. tó ń jẹ́ sí pé ìlú ìbàdàn ìlú ẹ̀sìn ìlú àwọn àfáà ni. tí gbogbo wọn jẹ́ alájọṣe. tí gbogbo wọn sì ń jọ jẹ́ alájọṣe. àti ìbálòrere. àti ìbálòrere láàrin ara wọn. fa ìfọwọ́sowọ́pọ̀. òun ló fa ìfọwọ́sowọ́pọ̀. lórí àgbọ́yé. lórí àgbọ́yé tí rábítà fi lè ṣẹlẹ̀. tí wọ́n fi dá rábítà sílẹ̀. ilẹ̀ tí bá àyẹ̀sọ́kù tí bá àtọ̀ tálẹ̀ lọ́sí kalẹ̀ bí àtọ̀. èèyàn máa ń tẹ̀léra wọn nípa ẹni bí ṣe báyìí jẹ́ kẹ́mi náà ṣe báyìí kẹ́mi náà ṣe báyìí bó bá wá tẹ̀lé èèyàn wé èèyàn gidi kó tẹ̀lé sọ̀rọ̀sọ̀rọ̀ kan ló sọ bẹ́ẹ̀. ìkan náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ onílàákàyè ló sọ bẹ́ẹ̀. iná tèbá yẹsẹrẹ kò tèbá fọkàtàrí lè nà fòsì kalẹ̀ bí àtọ̀nà. fásárì lè nà fòsì kalẹ̀ bí àtọ̀nà. إن التباع إن التباع يسرق التباع يسرق التباع فاختر لنفسك الذي أطاع فاختر لنفسك التي أطاع أو أو يقوم إن التباع يسرق التباع فاختر لنفسك الذي أطاع إن التباع tọ́ bá bí wa pọ̀. tọ́ bá wa pọ̀. tá a gbé ìlú pọ̀. tá a gbé ìlú pọ̀. tá a dàgbà pọ̀. tá a dàgbà pọ̀. tẹ́nìkan bá rìn lóríire kan. tẹ́nìkan bá rìn lóríire kan tó lókìkí mbẹ. tó lókìkí mbẹ. tó gba yìí. tó gba yìí mbẹ. àwa tó kù náà rí pé ntílágbájá ṣe. àwa tó kù náà àwa rí pé ntílágbájá ṣe èyí tó gba yìí mbẹ yìí. èmi náà lè ṣe. èmi náà lè kọ́pì rẹ̀ kí n ṣe bẹ́ẹ̀. ká má sọ pé gbogbo wa jọ ń jà fáàm. ká má wàá sọ sọ pé gbogbo wa jọ ń jà fáàm. àbájọjọ́ mọ kéwú. àbájọjọ́ mọ kéwú. àbájọ́ ń ṣiṣẹ́ dáwà. àbájọ ń ṣiṣẹ́ dáwà. tẹ́nìkan bá fi lè ṣe dáadáa kan. bẹ́ẹ̀nìkan bá ti ṣiṣẹ́ dáadáa kan inú kó fi lọ nínú kó fi lọ nìkejì. àbí kẹ́nìkejì ó fi lọ rẹ̀. àbí kẹ́nìkejì ó fi lọ rẹ̀. so fàtàlì nàfṣìkàlẹ̀dì àtọ́ ó ní ṣẹ̀ṣá ta ni ẹ̀mí rẹ̀ mú àti irú tó ń ṣe tó fẹ́. ṣẹ̀ṣá ta ni ẹni tí ẹ̀mí rẹ̀ mú àti irú tó ń ṣe níṣẹ́ tí wọ́n náà fẹ́ ṣe. gbogbo àwọn àfáà. gbogbo àwọn àfáà. nílẹ̀ Yorùbá yìí. nílẹ̀ Yorùbá yìí. wọ́n máa wọ́wọ́ ara wọn. wọ́n máa wọ́wọ́ ara wọn wọ́n máa wẹsẹ̀ ara wọn. oníkálukú eh, ó sì máa ṣe tiẹ̀. oníkálukú ó sì máa ṣe tiẹ̀. ọlọ́run sì máa fa àlùbáríkà sí i nígbà tí ìfẹ́ bá ti wà. nígbà tí ìfẹ́ bá ti wà. wọ́n dẹ̀ wà lálàáfíà. wọ́n sì wà lálàáfíà. Mm, ọlọ́run kó bá ṣàlékún kẹ́ fún gbogbo wọn. ọlọ́run bá wa ṣàlékún kẹ́ àti ìjẹ́ fún gbogbo àwọn bàbá bàbá yìí. Mm, gbogbo àwọn àfà. gbogbo àwọn àfà. tí wọ́n jagun mọ̀. tí wọ́n jagun ẹ̀sìn. nílẹ̀ yóò báyìí. nílẹ̀ yóò báyìí. ní gbogbo nàìjíríà. ọlọ́run bá wa ṣàlékún kẹ́ wọn. nàìjíríà iṣẹ́ tí ó máa jẹ́ hídùmọ̀ ẹ̀sìn títí láéláé ni. iṣẹ́ tí ó máa ṣe bọ̀ ìsìn ẹ̀sìn títí láéláé òun náà ni wọ́n ṣe kalẹ̀. ọlọ́run ní kójú dáa. ọlọ́run ní kójú dáa. ẹ̀yìn wọn náà sì bàjẹ́. ẹ̀yìn wọn náà sì sì bàjẹ́ kò sì ní bàjẹ́ láéláé. tí bàbá wa lókè àrẹ. tí bàbá wa lókè àrẹ. ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. àwọn tó kù tá bàbá Sheikh Adam lágége lágége nílọrin ní gbogbo ibikíbi ọlọ́mọdé ó bàjẹ́. ẹ ká ṣe kúlúhù aláwọ̀ kan pẹ̀lú bísímìlá. ká ṣe kúlúhù aláwọ̀ kan pẹ̀lú bísímìlá kí ọlọ́run bá ṣàlékún ìkẹ́ fún wọn. ọlọ́run kó bá ṣàlékún ìkẹ́ ìdẹ̀ fún gbogbo àwọn bàbá wọn tí wọ́n ti lọ. káwá ṣe lè ilé àfi kan. gbogbo tí wọ́n fi sílẹ̀. ẹbí. ara. ara. jama. jama. ọmọ kéwù ọmọ kéwù olólùfẹ́ olólùfẹ́ àgbọ́yé àgbọ́yé àṣepọ̀ rere kọ́lọ̀njọ́ máa gbilẹ̀ sí i kọ́lọ̀njọ́ máa gbilẹ̀ sí i bisimilahi rahman rahim ruhuwalahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bisimilahi rahman rahim ila fi quraish ila fi himriyaka shita iwa saif فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف àrìnkọjá àrìnkọjá lọ àrìnká sálámù lárìnká sálámù bàbá wa Abu Wahab bàbá wa Abdul Wahab tí hmm, wọ́n jẹ́ mìdúrí àmì ìdùgbà tí bàbá ti lọ àwọn ni wọ́n jẹ́ bí ipò tí Mọ̀lánà Sheikh Mashood wà. àwọn ni wọ́n wúgẹ́ wà gẹ́gẹ́ bí ipò tí bàbá Sheikh Mashood جبريل جبريل alamiri alamiri alketiwi mudarisi awal. bíi pé ká sọ pé ipò mudarisi awal. nínú àwọn àgbà ọmọ kéwù. nínú àwọn àgbà ọmọ kéwù tí wọ́n tẹ̀ tí wọ́n dúró tí wọ́n ṣe dáadáa òun náà ni bàbá wa Abdul Wahab tí wọ́n ṣípò padà tí wọ́n lọ láìpẹ́ yìí. àbínú ọdún yìí náà kọ́. Hmm? ọlọ́mọba aṣàlékún kẹ́ ìjẹ fún wọn. alfa wa Lukman buseri ọlọ́mọba aṣàlékún kẹ́ ìjẹ fún àwọn náà àwọn tó kù lágbà tó já sí pé wọn sì fi bíi sílẹ̀. tó já sí pé wọn fi bíi sílẹ̀. nínú wọn ni hadiyatullah. nínú wọn ni bàbá wa hadiyatullah. níwò ọlọ́mọba aṣàlékún ìkẹ́ àlàáfíà fún wọn. bá aṣàlékún àlàáfíà ara fún wọn. àwọn èèyàn wá pọ̀ bẹ́ẹ̀. bàbá wa káàmì bàbá kamil kéèké ọlọ́ṣọ́ nínú àwọn fáàrí ìbàdàn nínú ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ nínú yunifásitì ìbàdàn nínú ọ̀rọ̀ ẹ̀sìn àti rábítà àti eléyìí tí ò rábítà ọlọ́mọba àṣàlékún àláfíà fáwọn náà bàbá wa ààrẹ bàbá wa ààrẹ àríṣekọ́lá àlàó tí wọ́n ti lọ ọlọ́run bá wa kẹ́ wọn gbogbo àwọn olóyè inú ẹ̀sìn nílẹ̀ Yorùbá ọlọ́run bá ṣàlékún dáadáa fún àwọn tó kù tó láyé ọlọ́run mójútó àwọn tí wọ́n ti lọ ọlọ́run bá ألم نشرح ألم نشرح بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا بدت فانصب إلى ربك وفارج رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين